السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم لوبة رأي جيدة وتجوى نبي ومحمد صلى الله عليه وسلم أنا مباع وقاباري وبدا بجهة الليل عن عرف ولو ذلك ولا أو بتجوى عنه ولو فلو وموافقوا وقاوض قوانا بعث مالس من دوري وقوانا قتالي لبيبو واجدهم ورجكم من جزيرهم رحمتي يا رحمة الرحيم pẹ̀lú ọ̀dà ọlọ́run àwọn tòmọ̀ tẹ̀síwájú láti gba àtàárọ̀ tìní nínú tẹ̀síwájú sọ́látù Mariam lè tí à ń bá bọ̀ wá. lánàá láyà ẹlẹ́ẹ̀kẹtàdí ní ọgọ́ta láyà ẹlẹ́ẹ̀kejìdí ní ọgọ́ta ọ̀hún láti dúró ní àyà fifty eight lẹ́ni àwọn tòmọ̀ tẹ̀síwájú láti àyà ẹlẹ́ẹ̀kọkàndí ní ọgọ́ta àyà fifty nine. Aya tí a kà lánàá, ó sọ ṣe sí àwọn jẹ́ tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run, ẹ̀yìn tọ́lọ́ ọba àlejò láti gbé látòrí àwọn àlẹ́gbẹ̀ ọlọ́run tí ń sọ̀rọ̀ wọn bọ̀ wá. Ó jẹ́ ká mọ̀ yìí pé gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run lódodo, Kùránì ọkà ká ẹ̀. Gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run lódodo, Kùránì ó ṣe kẹ́ni kùránì gbọdọ̀ kápá ẹ̀ kùránì gbọdọ̀ máa kápá ẹni tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ló dìbò. ẹ bá ti ní ọlọ́run wí ẹ jáwọ́ ibi tí ń ṣe lọ́wọ́ pé ọlọ́run ni ọmọ kìí máa ń. ẹ bá ti ní ọlọ́run wí ohun tó yẹ kọ́ máa ṣe tí ò tí ì ṣe tẹ́lẹ̀ ló gbìyànjú láti máa ṣe tẹ́lẹ̀ o láti máa ṣe òun ni tiwọn ọlọ́run wí òun lọ́dọ̀ rẹ̀ torí ìdí eléyìí ọlọ́run bá lè pe ọláwájú támà gẹ́gẹ́ bí àwọn nǹkan wọ̀nyí bó ṣe rí lọ́dọ̀ àwọn ẹni rí ìṣáájú ọlọ́run bá wà lè pe ọlá ó tún wá nípa àwọn òwò ló wá lẹ́yìn àwọn tá a sọ yìí àwọn wo ni wọ́n dé lẹ́yìn wọn. Káàdì mọ̀ pé ọlọ́ọ̀bà ní Ṣọlá ó ní ilé méjì tó dákalẹ̀. Ó ní ilé ìfẹ́, ó sì ní ilé ìyà. Àwọn ẹni ìfẹ́, àwọn náà làwọn tó bá lè fẹ́ ni àwọn làwọn tó bá fi tọ́lọ́hùn àwọn ẹni ìyá àwọn ẹni tó wá pọ̀ tọ́lọ́hùn. ọlọ́run bá lè pẹ̀lú àwọn abẹ́jẹ́ ká tó mọ irú àwọn ìwo lọ́wọ́ lẹ́yìn àwọn àlẹ́bí ọlọ́run lẹ́yìn àwọn ẹni eré wọ̀nyí. ǹjẹ́ irú àwọn táwọn ọba àlejò ọlá ń sọ yìí tí wọn náà kí nínú wa ló fi wà jọ wọn ló dàbí wọn ọlọ́run bá àlejò ọlá ń sọ fún ọ lì. nínú tí wọn náà fi ní dàbí wọn orúkọ gbọ́ kíra àwọn yìí ṣe kú ọ wá rí a ah, ìròyìn yóò sí lára tèmi alihamudulilayi ṣùgbọ́n tí ìròyìn máa ń bẹ lára tiẹ̀ náà àgbẹ̀sí pé òwò náà jọ wọ́n nù àbíkọ́ ya lọ túbá orúkọ náà wà ní tọ́lá náà àyàtà mẹ́ta yìí wọ́n fi ń tà ń pè ní ẹ̀sẹ̀ sẹ́nẹ̀ sí yìí pé àyàtà àwọn tábà túbá tí wọ́n sẹ́rí lébi ìwà burúkú yìí wọ́n padà bọ́dọ̀ lọ́wọ́ àwọn ni wọ́n ní sí lára wọn ìrànlọ́wọ́ bá àlítọ́ lásọ nípa àwọn àwùjọlá ìrìnàṣẹ́ tọ́ ní ìrọ̀kí ìlà ìrọ̀ àmà ìrọ̀hì فخلق من بعده خلف أدعوا الصلاة واتبعوا الشوار فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل عملا وعمل صالحا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات هذه التي وعدها الرحمن إذا جاءوا في الغيب إنه كان وعده فأتيا لا يسمعون فيها لغوا إلا قيلا سلاما لا يسمعون فيها لغوا إلا سلاما وله رزقوا فيها بكرة وعشيا تلك الجنة التي نريد من عبادنا من كان تقيا وما تتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا Ọ̀rọ̀ bàbá ní tọ́lá ń sọ fún wa ní sọ́kọ́lọ́bà ń ni. Lẹ́yìn àwọn sẹ́ńtúrì àwọn ànájọ́rọ́. Amẹ́ríkà lẹ́yìn sẹ́ńtúrì àwọn ànájọ́rọ́. Àwọn sẹ́ńtúrì ní wáyé tó lè pẹ́ àwọn yìí. Kàkàlápà àwọn ni wọ́n járólé àwọn ni wọ́n gbẹ̀yìn wọn àwọn làwọn àrọ́mọdọ́mọ wọn tí wọ́n wá lẹ́yìn wọn. àdá òótọ́lá àwọn wọ̀nyí ń fi wọ́n ráre ni. abẹ́ nìkan wọ́n ti kẹ́ni àdó òótọ́lá wọ́n ń fi wọ́n ráre. wàtábà òòṣà nígbà wọn ń wá káàkiri òun ládùn ayé wàtábà ò ayé yẹtẹ̀gẹ̀rẹ́ òní ní àìsàn yàtọ̀lá gbẹ̀dún wọ́n máa wá bí tí wọ́n ti gbádùn káàkiri tí wọ́n ti ń wá adùn abẹ́ wọ́n máa wá adùn ẹnu wọ́n máa wá adùn ara gbogbo ohun tí èèyàn bá ti ń gbádùn pátá àdùn yìí làwọn máa wá káàkiri kan jẹ kan wọ sọsọ dáa kan gbádùn gbogbo àwọn nǹkan táwọn wá káàkiri nìyẹn. Ìwé ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ wá rẹ́wà rí pé láàyò báàlì àmínà àhámi amẹ̀l àláàlì. ṣé táwọn fẹ́ jẹ ṣé táwọn fẹ́ wọ̀ ṣé táwọn fẹ́ lò ṣé táwọn fẹ́ gbé ṣé táwọn fi rí owó ẹ̀ lọ́nà àrámù ni àbí ọ̀nà àláàlì láàyò báàlì wọn níbi ìkíkà. orúkọ tọ́kàn wọn náà ni wípé káwọn sá ti gbádùn táwọn. nípa àlẹ́ fi rí i pé gbogbo ohun tó so náà gbogbo ohun tó so má sì náà ẹ̀ lọ́ọ́ pé àràmù ní ọ̀pọ̀ àwọn jáde. ẹ̀rí ó ń sì náà yọ pàwọ́ kódà ó ń sì náà jalè. pé yọ fẹ́ kí sí dání ìyá ẹ̀ ẹni tó bá ti sìn náà yọ kí sí ìyẹn ni wọ́n á fà á fi máa lọ lè sí kí ni yọ lọ torí pọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀dì ọ̀fẹ́ kó bínú. wọ́n fẹ́ tún nú wọ́n fẹ́ ra aṣọ fún ó di owó gbé lọ́fíìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pọ́ kò fẹ́ máa gbádùn. torí ìṣeré ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ń sọ fún wa pé àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn ànágbé ọlọ́ ta ní kùràrí kápá wọn abẹ́rẹ́ nìkan láàrin kápá ànájọ ẹran bọ́lá bá ti wí bọ́lá bá ti pàṣẹ àwọn tẹ́lẹ̀ lọ nìyẹn. ẹ má ṣe báyìí ó sì gbọ́ báyìí náà nìyẹn. ṣé bá wọn pa àwọn gbogbo wa bàbá wa wú mọ́ kọ́nà bá ayọ́ lóṣù wọn. kì í ṣe yí nìkan àwọn tó ní lọ́sọ̀tì ẹ̀nà àlùkòrán náà tó tẹ̀lẹ̀ gan títí àbá wọn bá ti gbọ́ pọ̀ kọ́ra nìyẹn lẹ́yìn. kódà ara sì balẹ̀. nígbà náà bí kú náà kúránì kan fún ara mi kalẹ̀ wọ́n láwọn oníjẹ́ ní bọ́ọ̀dù tó kí nípa náà bí kú ẹni wọ́n bá kéde ká náà bí kú àwọn ti bẹ̀ orí ẹ̀ ẹgbẹ́ ìgbà wọn ká náà bí kú sábà ìgbà ká náà bí kú àwọn èèyàn pọ̀ sí àmì sí. bàbá wa bá kéde ká kúránì fún wọn jọ náà anábì ti kú ti kú ẹni bá ti fẹ́ padà sí ìdílé padà á bẹ̀ òfin ara àtẹ́kẹ́ ni ọlọ́run àbá ọmọ rẹ nígbà tó ń bá yà kúrò ayẹ́kọ̀ ọ̀gbọ́n rí láyé ni ara àwọn sì balẹ̀. wọ́n kọ́ eléyìí tó fi ẹ̀kọ́ nù ṣe sí àwa mùsùlùmí lélẹ̀ ọ̀gbọ́n ka kùránì ọ̀rọ̀ bá wa báwí alẹ́ mi ni wọ́n báwí èmi ni wọ́n fi ń ṣe wáàdì. abẹ́ nìkan. kí ni tó kí ni tí fi ń ta àjù kọ́ máa dunnú pé alhamdulillah wọ́n ka kùránì kùránì bá ń tẹ̀sí ọba mi ní ọ̀nà jáwọ́ mẹ́rin torí

àwọn ẹni rè ṣáájú àwọn sọ̀hábà nẹ́bí àwọn olùbẹ̀rù ọlọ́run tó bá ti káyà kùránì tó bá ti gbọ́ ẹ̀. ara wọn ìwádìí ìyá mú wọn tó bá ti bá wọn wí bẹ́ẹ̀ pé máa ṣe wọ́n ṣe lọ nìyẹn. tó bá ti bá wọn wí bẹ́ẹ̀ pé mọ́sí eléyìí máa ọjà wọn bẹ̀ náà wọ́n sí mọ́ náà. ọlọ́run bá lè tọ́lá ẹ̀yìn ìgbàsọ́sọ làwọn yẹn tán ó wá ń sọ àwọn kan náà tí wọ́n yí pé kúrúlé lẹ́yìn àwọn tá a sọ yìí lẹ́yìn àwọn èèyàn rí wọ̀nyí kọ́lì kan àdó ó sọlá àwọn èèyàn máa rárùn láre wọn a máa rárùn láre àwọn àfọ onímọ̀ wọn ní wọn sàlàyé lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀nà tí wọ́n ń pa láre wọn ní ń bẹ́ẹ̀ nu àwọn tí ò àdọ́rú láì sára kúrò àrèkùnléyà àwọn òfin rárá. àwọn kan yóò ṣeéṣe àìkí rárá ní ara náà ń máa àdọ́rú ẹjẹ́ fún wọn òfin ṣùgbọ́n wọ́n ń fàṣìkò rẹ̀ ráre láì àdọ́ wá pẹ́tà wá. tó sọ̀rọ̀ àkókò bẹ́ẹ̀ kí bá ni. bí àwọn bá ní ìgbà <laughs> táwọn bá jí abẹ́rẹ́ sẹ́ ọ̀tá wa tó jí ọ̀làtúwà àtàwọn tó. ṣé ọlọ́run wa tó ní kẹ́ máa ti lásìkò fẹ́ ọ̀rọ̀ kó tù tẹ́lẹ̀ ìwé òṣè sùn lásìkò tó ẹ̀kọ́ sùn tó fi lè jí lásìkò tó kinu ọ̀pá jùlọ ọ̀rọ̀ nu Ramadan wọn ni à ìwà jẹta àdìtọ́ yẹn ń kọ̀ ọ̀rọ̀ fìdí ẹ̀ orúkọ ẹ̀fẹ́ sùn bàbá jẹta òun tó kò ní sọ̀rọ̀ ọ̀njẹ́ sàwùrù kan wà láti báyìí ni. Èso kó ń lọ́kà wá ti jẹ sàwùrù kan, èyí ti sàwùrù kan kó tó sùn. Tọ́lá ti sùn, ó sùn lọ ni. Àgbà rẹ̀ wò ó bu Bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan wá fẹ́ ṣe gẹ́gẹ́ bí Mùsùlùmí, a gbọ́dọ̀ máa pàṣípò oorun, a gbọ́dọ̀ máa pàtàkì ẹ̀. Àwọn ìyanilẹ́nu, Mùsùlùmí ọ̀bẹ ṣe, Mùsùlùmí ọ̀bẹ ṣe, Bùkárì àbíkájú kò ẹ bá gbà ilé orí eléyìí sọ̀kalẹ̀ ni tọ́wọ̀ pásítọ̀ òun lé léyìí òfin pàtí yìí. gbogbo omi tá a bá wà ẹjẹ ká máa rí wa gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo. ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ eléyìí ipò jíjẹ nínú wa àjọ ń sọ́lá wọn aráàrùn láre ààbò ní àtẹ̀sí ìwà sàlàyé ẹ̀sùn bẹnu àwọn tí ò sí rárá. sísìn bẹ nínú wọn náà àwọn tí ó máa kí ṣùgbọ́n òní kí lákòókò rẹ̀ kó wọ́n ni wọ́n fi tí wọ́n ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe wípé òkú ẹgbẹ́ kan sí ni wọ́n abẹ́rẹ́ àwọn kan bẹ ìrún ńláńlá làwọn máa kí ìrún ńláńlá bí ìrún ọjọ́ jimá bí ìrún ọjọ́ yídì láti kí àwọn ilé ìwòsàn òbúkárí gbogbo òrùn yòókù yẹn kọ̀ọ̀kan máa torí ìdí eléyìí gbogbo èyí tó wù kó lè jẹ́ ń bẹ́ẹ̀ àtẹni tí ń kí kàkà kan kí àtẹni tí ń kí ń gbà tó wù. gbogbo wọn náà àdó ń sọ̀rọ̀ wọn rọrùn láre ni torí pé iná sọ̀rọ̀ ata káàna ti alàlẹ́ mú mi ní dókítà bá ń òkú ta. ọlọ́pàá ìgbàgbé ìrún ṣáà bàtùkù sí ni láàbùkù tá a kí ó sì di láwọn májẹ̀mú tó so má kíkí rẹ̀ mùsùlùmí òdodo ìrun gbọdọ̀ pàtàkì àwọn àbọ̀n máa tẹ̀sí wọ́n tún ní ẹ tún wò ó ṣé àwọn tí ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ yìí ṣé òun nìkan ni kọ́lá láre nínú àwọn òkú ẹ̀sìn ni àbáwọn kan ní ìpínlẹ̀ kan tó kọ́lá láre. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lẹ́mọ̀ ìṣọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá ó mọ̀ mọ́ àtọ́ka sí òun bí nígbà tó ṣe pé irun ni àti inú ẹ̀sìn púpọ̀ òkú ẹ̀sìn ni òpin bá ti wá lọ rọrùn láre náà nígbà tí àwọn nínú títí náà ni táàbù mọ̀ pé ń tó tún irun náà lọ ń tó kéré sí ìwé kékeré yóò wá láre ẹni tí ò kírun ìran bá sọ̀rọ̀ àwẹ̀ ẹni tí ò kírun bá mo rò pé àwọn yọ rárá àwọn tó ti ṣe àní ẹ kíyèsí ibi tọ́lọ̀ ń dápọ̀ sọ̀ láti nìkan sísọ̀ láti nìkan ni wò ṣe ni wọ́n ní nígbà tọ́lọ̀ ń lọ dápọ̀ sọ̀ láti ẹ ká lọ mọ̀ yìí pé nínú òkú ẹ̀sìn òun náà nìrún wà àbẹ́ nìkan ẹni ọba ti gbẹrù dúró tí irun rẹ bá ti dúró tó ti súnmọ́ náà nìkan ni o báyìí nípa àwọn ọ̀sẹ̀ rẹ̀ yókù náà ó sì súnmọ́. انه بطاقه هو انه زاد عنه ولا الكيامه الجنه الصلاه اول ما يؤثر في الارض يوم القيامه الصلاه ìta bọ̀pọ̀ wo ló tẹ ẹrú yẹn bínú rẹ bá dúró tó ti tọ̀ nípa akẹ́kọ̀ọ́ máa tó hàn sẹ́yìn kùnà o. máa wo orú òun ti bàjẹ́ náà òní o obìnrin ó pẹ̀dà lókùn lẹ́yìn àfọmọkù lọ. bàbẹ́ ọlọ́run á mú ìrún ká lè mọ bí ó ti pàtàkì tó ká sì orí ìdílé gbogbo tó wá ti kàn án mẹ́ yálà ọ̀gbẹ́ni tí ò sí rárá ni tọmọ yìí pé ojú ìpẹrẹ mùsùlùmí òkú àgbókì ó ṣe yí pé àlàáàdù bẹ́ẹ̀ nàná wà bẹ́ẹ̀ nàá mọ́dá àìsàn wà láàrin wa náà nìyẹn àdéhùn tó wà láàrin wa nìyẹn táàbì mọ̀ yí pé kéèyàn kírun sí mùsùlùmí láàrin sí mùsùlùmí. Àlàáàdù lẹ́bi ìbẹ́yìn náà wà bẹ́yìn náà àpẹẹrẹ tó wà láàrin wa náà ni o. Ṣọ̀rọ̀ yìí pé àdìjì kan náà tó wá tó ní bẹ́yìn náà làájì wà bẹ́yìn ṣírí sárkò fara. Bẹ́yìn náà làájì wà ṣírí kí sárkò Láàrin ẹrú àti ìṣesírí kò sọ́lọ́ ibi táwọn ọmọ yàtọ̀ láàrin wọn òun náà ní kéèyàn gbé òjúlẹ̀ kó lóhùn òkè yẹlẹ àbá àtàbí sọ ikú gbogbo ẹni tí ọba ti kírun gbèbèrè làwọn pè abẹ́ nìkan gbèbèrè làwọn pè ó tẹ̀lé nípa àwọn ọ̀rọ̀ nípa ọbẹ̀ tó so mọ́ àwọn nǹkan wọn àmọ́ ti gbogbo ẹ̀ lọ́jọ́ máa ká gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun ni ká mọ pàtàkì wípé àyè fi irun sàwẹ́ wa àyè pààrùn tì àìrárùn láre pípé nínú òkú ẹ̀sìn wa kò náà ni ìró wà ọlọ́wọ́ bá lè kọ́ lọ́wọ́ ń sọ fún wa pé àwọn wọ̀nyí adáwò sọ̀lá máa sì rún wọn lóko gbogbo nǹkan lè má jẹ́ yìí ó ní ìrún òun wa máa ṣe àwọn tó ń ṣe láwọn tó ń kí inú wọn bí náà kò ní ti lákòókò rẹ̀ àbí kan kíkan dákan sí ìrún pàtàkì ìrún jẹ́ àìsọ́lá tí wọ́n mójútó. Ọlọ́lá àwọn ìwọ̀n sábà ó tẹ àwọn àdùn ayé òun ni wọ́n máa wá káàkiri. Ṣé ìjẹ́ ló lójú kírun náà nìyẹn? Báyọ̀ wá mọ́tàlá ti yà. Bísínẹ́sì wa yẹn ni ìyàrá òfáàyè ni. Òfáàyè ni àyè tó rí. Ọ̀rọ̀ ayè ọ̀rọ̀ ayè nu sàárè. Tukú bá dé ó lè kẹ́nẹ̀. Ọ̀rọ̀ ayè nu sàárè. Ikú ò tí ì gbé gan, ọlọ́run fẹ́ lómi láàyè tuká ikú òtíje ọlọ́sẹ̀ ọlọ́sẹ̀ fún ẹlòmíì láàyè tipa nírú àyèwò ọlọ́run fún ẹlòmíì láàyè pé ó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó sì sílẹ̀ kúnlẹ̀ tó jáde kò sì lè jáde ọlọ́wà bẹ̀ ọ́ ó sì wà mọ́lẹ̀ rẹ o ó ti ẹlòmíì mọ́lẹ̀ ó sì sílẹ̀ kúnlẹ̀ tó jáde kò sì tó ẹ̀kọ́ jáde kò sókun lẹ́sẹ̀ rẹ o lọ́dún bàjẹ́ ọ̀bàlẹ̀ ọlọ́pàá rẹ̀ dé mọ́lẹ̀ ọmọ ẹ̀ lọ bí bísínẹ́sì ọmọ ẹ̀ lọ sí bísínẹ́sì ẹ̀ àbẹ́ni tó gbọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà wo kàn bá ọlọ́wọ́ dákun ṣàánú wa o má bá ìsàn kan wá o gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ń kọ́ alára ó kálukú ọlọ́dà kò sì wò sán o ẹ má yẹ já bẹ̀rù ọlọ́wọ́ bàbá já bẹ̀rù ọlọ́wọ́ ọlọ́wọ́ bá pàṣẹ àbẹ̀mí kò máa ṣe tó wù wá ká lọ mọ̀ yí pé àṣẹ tọ́lọ́wọ́n bá òun lọ́yẹ ká tẹ̀lé. ká jìnà sí gbogbo èyí tá a bá wù tá a fẹ́ máa ṣe. kó lè takò tọ́lọ́wọ́n ká jìnà sí gbogbo àwọn èyí tó bá kù tí ó máa mú wa kọlu gbọ́ ọlọ́run ẹja jìnà sí. ọlọ́run bàbá àdìsọ́lá ó pàṣẹ kákírun lásìkò lálùkò wa kákí kájìnà sí gbogbo àwọn nǹkan tó wọn ọ̀fẹ́ ẹja jìnà sí ọlọ́ọ̀bà àlejòlá wa ní àwọn yìí. wọ́n sọ àwọn ọba yẹn rẹ̀ pọ̀ dàgbọ́ ìyá ọba tó ń ṣe léyìí. ìgbé ni wọ́n pàdé o wọ́n bá ìgbé pàdé abọ́fẹ́ fèrè wọ́n ní àlùbọ́ ìjà ìbáná àlùkàtàrọ̀ wọ́n ní òfò wọ́n pàdé òfò bí wọ́n ti yẹn tó mú wọn pàdé òfò ni báwo Abdullahi bin Abbas àwọn ní gọ́yà wọ́n ní gọ́yà yẹn wọ́n ní wáádé ní áódíyà tìjà alíjọ́nà wọ́n ní ọ̀gbun fáàlì kan lọ́jẹ́ nínú ọ̀gbun ìrìnàjà àlùmà kódà látẹ̀sẹ̀ìdù látẹ̀sẹ̀ìdù látẹ̀sẹ̀ìdù bìláì ní àrùn yìí abẹ́rẹ́ dàn àwọn ọ̀gbun yòókù tí wọ́n wà nù náà wọ́n sì máa wá sọ níbi ìyá rẹ̀ abẹ́rẹ́ nìkan. ọlọ́wà ní gbogbo àwọn tí wọ́n ń fìrun láre gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń fìrun lóbò ẹ̀rí pé akẹ́rù rẹ̀ náà inú sọ́tò mahul wọ́n ní wáyé ló ń lè mú sọ̀lì náà ọ̀ à ń sọ̀dá tì hẹ́n àwùwọ̀n ọlọ́ni wẹ́ẹ́lù iná wẹ́ẹ́lù ẹ̀rí ìyá wẹ́ẹ́lù wọ́n máa jẹ́ ti gbogbo àwọn ẹni tí wọ́n ṣe kéré àwọn tí wọ́n máa ń gbàgbé ara wọn nípa ọ̀run ẹ̀rí wọn gbàgbé ara wọn ẹ bá ní àsìkò orúkọ ẹ wá lọ kí ń gbà bára yìí kò ní ọjọ́ ẹ̀kọ́ mi ò ní kí lásìkò mi ò tiẹ̀ níbi ìsìnkà pẹ̀lú ẹ̀ ọlọ́ni ìyá náà wẹ́ẹ́lù kọ́ máa jẹ́ tìrú àwọn èèyàn bẹ́ẹ̀ tìrú náà ní tọ́lọ́ ọba àlejò ọlọ́run sọ pé ẹtì wọn lẹsàn àbá gbọ́ bàtà ọba yẹn lùkọ lẹgọ yá ó padà lọ lè bá ń jẹgọ yá wọn kò tẹ̀lé pé ó fò karùn ún ìjẹbẹ wọn náà bá abdullahi bin abbas àwọn ní wáádé ìjà annam wọn ní àbàtà kan ìrìnàjà annam ẹni kódà wà ń tàn áwòdì yàtà ìjà annam àwọn àbàtà arúnà jà annam yòókù yìí látẹ̀sẹ̀ ìlú bí láàyè káàrò yìí wọ́n máa ń bẹ náà fọlọ́ náà kò fọ́ wa má jẹ́ kí yàrá yóò fi jẹ wa àwọn náà wàá lóun tọ́jú kalẹ̀ títà náà máa ṣe burú tó àwọn àbàtà tó wà bẹ́ẹ̀ gan ṣe lágbára tó ṣé wàá tó jẹ́ gọ́jà yìí lọ́tọ̀ wọ́n ní àwọn ìyókù tó máa wá sí ìjọba kù ìyá gọ́yà má jẹ jẹ wa mo rò pé ọ̀rọ̀ yẹn kẹ́ kí èsì yàrá káàdì wo bí ìkẹyẹ ti tó ẹgẹ́ bí kẹ́hìn kan máa sọ pé ah ọlọ́run ọlọ́run dákun òun bí ọ́ dákun má jẹ́ kí má jẹ́ kí àwọn jẹun ẹ̀dá ìgbà yìí gẹ́gẹ́ bí wèrè rẹ́rìndà wèrè tí ń sùn lójú títì tí ń sọ pípa káàkiri wọ́n wá wá de wèrè kan mọ́lẹ̀ tí wọ́n fún lẹ́gbàá. tó ń sọ̀rọ̀ ọlọ́run dàpọ̀ ọjọ́ ọdún wèrè tó ń àyínà àyínà torí ìdí ń sọ fún wa láàmà ń tábà àyàfẹ́ ní tó túbá wa á mànà nígbàgbọ́ nínú ọ̀nà wa á nílá sọ̀rọ̀ tó bùkátà náà ni gbàgbọ́ wa dúró déédéé tó bùkátà lọ́dọ̀ wa ní káwájé títẹ̀ rí ọmọ àtẹ̀lé bí ẹ bá ti ń jẹ́ títẹ̀ rí ọmọ àtẹ̀lé àwọn àtìsíyàn àti ṣáájú ọlọ́wọ́n bá àlejò ọláwọ́ máa yọnu sí ni yóò máa forí jìyàn ọlọ́ni báwo là ìkàmì àwọn tó bá ti bẹ́ẹ̀ mẹ́díkù olówó náà lè jẹunra wọ́n padà wà lè jẹun kódà wà láàyò dé làmú lọ́sẹ̀ yìí wọn à ní kò nínú ẹsẹ̀ ẹsẹ̀ wọn. kí ni wàhálà báyìí. wàhálà wọn jáde. wàhálà lọ bá jáde. kí àwọn ọmọ kú jáde. ee mo ti fún ọ ló ló wọn ti kọ́ àti wọn bá lọ kọjá bá lọ máa lọ ìpínlẹ̀. Ọlọ́lá ní kí gbẹ́tọ̀ kù láti fi lè ṣe kíni láti fi lè san wọ́n lẹ́sàn-án gbogbo ẹ̀ san dáadáa tí wọ́n bá ṣe gbogbo ẹ̀ láàbì san wọn àní jíjẹ kan kò fún wọn bẹ́ẹ̀. ó ká lọ mọ̀ yí pé àtà ibò mílẹ̀ dẹ́mbì sàmálà dámbàdà ẹni tó bá ti túbá tó lóun ò fẹ̀ mọ́ hmm? ẹni tí ń jalè lóun ò jalè mọ́ ọlọ́dà nǹkan tó ti di o ọlọ́dà padà yóò lọ́wọ́ alágbára làbẹ̀ pé ẹ tí ó lé léwu ó yóò la yóò lè wọn fi gbogbo ọlọ́run sánú wà gbogbo àwọn tí wọ́n láwọn ń wọ́ke tí wọ́n ń jí owó olówó bí gbogbo tí wọ́n tẹ̀lé àwọn tó bá bọ̀ dá owó tẹ̀lé jí gbàrà bọ̀ fẹ́ dá owó olówó tẹ̀lé jí gbàrà rẹ̀ tẹ̀ pé tí wọ́n ń lágbára díẹ̀ ẹ̀sìn ó jí pọ̀ àbúkọ́ lọ́run kó sánú wa. àmọ́ àwọn àwa ẹ̀sẹ̀ ní tó bá ti tú bá ọlọ́run orí ìdí eléyìí lè àlejò ọlá ó ti sábà yìí pé òun ò ní dín kankan kù nínú àwọn ọ̀sẹ̀ wọn ọlọ́run tó kàn tó náà nínú sọ́ọ̀tù burúkọ́nù kọ́ ni wọ́n náà máa wọ́ tó wàlá ya náà fẹ́ arọ́mọ́ ní ńlá bẹ̀rẹ̀ àyàfẹ́ tí tọ́lá lẹ́tọ̀ọ́ kí wọ́n pa ni wọ́n pa bí ẹni tí ó náà pààyàn àbẹ́ni tó jẹ̀bi ikú lọ́nà sínú lábílékọ ọlọ́niwọlá yẹn gbọ́n àwọn yìí tún wà sínú wọ́n máa ń yàgbá lè dà ní kálọ́nì gbogbo àǹtọ́ wá sí ilé ọ̀yá ó ti ṣe sínú rí ọ̀yá ó ti pààyàn rí ọ̀yá ó ti ṣẹbọ rí wọ́n wá ní lọ́ba ilé ṣe bẹ́ẹ̀ yẹ́lẹ́kọ̀ọ́ àtàmà yóò pàdé ìyà ẹ̀ṣẹ̀ tuntun yẹn kódà yìí bá abẹ́lá òní ada ádàdì pẹ̀lú ìyà fún ni yàwó ọmọ ẹni ti yà mà yàwó ẹni ti yà mà ọlọ́ni wọn yàtọ̀ lójijì mùhánà ó sì máa bẹ̀rẹ̀ lẹ́lẹ́ yọ pẹ̀rẹ́ ọlọ́ni ńlá máa ń sábà àmọ́ ilẹ̀ ń fi tọ́wọ́ túbá tó lóun ò sí bẹ́ẹ̀ má wà á mẹ́nà tó sì nígbàgbọ́ wà á ní lámẹ́nà ń sọ ọ́ lè فأولئك وكان يبدل الله سيئات حسنات ọlọ́ni gbogbo àwọn aburú ọdún kan tó yẹn á wàá yí padà á sọ ní dáadáa fún wa ẹ̀wọ̀ náà wọn kà á ní àwọn olùkóòrọ̀ lórí ìmọ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá wọn ni ọba aláforíjì ló wọn lọ́wọ́ ọba aláàánú ti tún lòun pẹ̀lú ọlọ́ọ̀bà àlejò ọlá ní gánà tí adé nílẹ̀ tí wàá dà rọ́ọ̀mẹ́nu ìbáadà bẹ̀lgọ́ìdì. Kọ́lá ní àwọn àlìjánà, àwọn àlìjánà onídẹ̀ra, àwọn àlìjánà, eléyìí tí wọ́n máa bẹ̀ ń bẹ̀ lọ gbére, eléyìí tó ṣe yí pé òun ti ṣàdéhùn rẹ̀ kalẹ̀ fún àwọn ẹrú òun ní kọ̀kọ̀. Iná ọkà àná wà á dùn òun màá ti yíya. Eléyìí tó sì jẹ́ pé àdéhùn ọlọ́wọ́ bá ní màá ti yá áápíà, ìgbà tí ó wà ní tó ṣẹlẹ̀ ní tó sì ń gbàgbọ́ tó lè di lọ́wọ́. Ọba nìkan lọ́nà sí alábọ̀á wọn ò ní gbọ́ọ̀rọ̀ lábúwò. Ẹ̀rí lábúwò ń bẹ̀yẹ ọlọ́run ní fùdúlò lè kàrán. Fùdúlò lè kàrán. Àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀. Àwọn èlé ọ̀ ọ̀rọ̀ tá a bùkátà sí kò ní sílẹ̀ ọ̀rọ̀ lọ́kàn máa jábọ́ lásán kò Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kùnjé kò sínú àlìjẹ́ náà. Bẹ́ẹ̀ ní sọ̀ǹkà tí ò tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ àbẹ́rí àmẹ́yẹ gómìnà ọ̀rọ̀ mi tó lè jáde ní ọ̀rọ̀ tó ti dùn wọn ẹlòmíì kan lè wo tuntun ẹ̀rí kó sì débi kó sì pàrọ̀ fún àkàtà fún wa kẹ́rù tí wọ́n gba ká mọ̀ gbẹ̀lẹ́ kan náà ẹlòmíì lè ní ká kó sì tọ̀ kankan wọ́n ti ya bo wọ́n ti dé o sílẹ̀ wo wọ́n ti kàyà bí ogún kalẹ̀ náà níbi níbi lẹ́nu ọ̀gá lùkú wọ́n kà lùkú níbi níbi gbogbo wọn nà lè wọ́ ọ̀bà yìí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò sí ṣẹlẹ̀ ẹ̀ ní gbọ́rú ẹ̀ ẹ̀ lẹ́ẹ̀ sí rẹ́díò

kò sí ọ̀rọ̀ kan ọ̀la ìjẹ́ náà ọlọ́ni láàárọ̀ ọ̀nà ti alágbó ọ̀rọ̀ ládù ọ̀rọ̀ ọkọ̀ bá kò gbé kò sí náà ilà sàlámà àyàfi ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ gbádùn tí ọmọ jáde ń bẹ̀ ní èso àtàyè yàtọ̀ bí àsàlám. a máa ti ra wa ọlọ́ni gbogbo á sì fi jẹ mu á máa ṣe fún wa lálìjẹ́ náà jẹ̀mọ́ àlìjẹ́ náà lọ́rọ̀ ìgbà ìjà sí àlìjẹ́ náà o ìjà sí àlìjẹ́ náà o kó máa wá láti jọ́ máa àlìjẹ́ náà kí là ń wá sí láyé àbáwá wọn náà wọn kọ́ ní ọjọ́ mélòó la lò láyé káwọn ẹ̀wù ẹ̀wù ni láwọn wọ̀ káàkiri ọjọ́ mélòó la lò náà ọwọ́ ẹ̀wù ni wọ́n gbogbo ẹ̀ ẹjọ́ bá dàgbà láyé lásìkò tí wọ́n ta wà nínú gbogbo lọ hundred years àti ní gbogbo hundred years ọ̀rọ̀ gbánú ayé tó bá ti lò lásìkò kan gbogbo nǹkan yòókù máa lè jẹ ara lókù máa lè jẹ ara lókù tó gbogbo ń tọ́jú tó kùn náà ọ̀gbọ́dọ̀ jẹ́ púpọ̀ mọ́. ẹ̀rọ àkọ́bà ti ń wọ fifty tó ti máa sọ mọ́ pé ẹ̀rọ máa jẹ epo Yorùbá ẹ̀rọ máa mu àwọn nǹkan ẹlẹ́ni

báwo a tún ṣubú lójú ọ̀nà kó tó débẹ̀. ó bá ti jẹ́ pé mọ́tò ni mọ́tò ní èsì ó bá ti jẹ́ pé àyè báyé ṣe ra máa lé sí o ṣe wọ́n fẹ́kẹ́ gbé ogun yóò ní káàkiri náà gbogbo mọ́tò gbádùn kó o sì gbogbo ẹ̀kú fáwọn kan gbádùn náà kó a fẹ́ níwọ̀n ní kọ́ra ara máa ṣe nígbà tó wá lóṣèlú nígbà tí ọba tó ń bọ́ sí àwọn ikùn kan tó kì í di eléyìí ọlọ́run ọba àlejò ọlá ní wọ́láwọn rìsíkò ti yá á sì kí wọn ìjẹmúmu gbogbo tí wọ́n bá fẹ́ yóò máa tẹ̀ wọ́n lọ́wọ́ ń bẹ̀. Kúkúrọ̀ táwọn àti ìyá ìgbà jìnnà àtẹ̀rọ̀lẹ́ gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ yóò máa tẹ̀ wọ́n lọ́wọ́. Jàmá síbẹ̀ láyé náà rí ẹkọ ẹ káńtà pààyàn mọ̀lẹ́ káàsì bòkólẹ̀ lásán ọmọ ayé tuntun jíjẹ múmu lọ́wọ́ àbá ọ. Ó rí pé bí ọkọ̀ àti ìsàfọ̀. Ó kálukú ṣe wàhálà lónìí mo bá lóko ṣe wàhálà ni o àgbẹ̀ ti kọrí sóko nídìí ẹlòmíì náà ti tàbù míì náà lọ ẹlòmíì náà ti ń palẹ̀ ẹ̀kí ẹ̀ náà má ẹlòmíì ti ń bẹ̀ wọ́n ṣe dàbí iṣẹ́ bọ̀ níbẹ̀ kó ṣe rí náà nìyẹn ṣùgbọ́n ní ìtàlìjẹ́nà ìsàlìjẹ́nà ayé láti ṣe ń palẹ̀ àlìjẹ́nà alọ́ ọ̀gbádùn alọ́ ọ̀fẹ́ nìyẹn wọ́n ẹni tó parí ṣe rẹ̀ sí láyé ni o káfẹ́rù gbogbo wa ló kó kó kálukú wa káfẹ́ ìjẹ́ńdà kalẹ̀ láyé àbẹ̀lẹ̀ òǹkọ́lọ̀ òǹkójú ọ̀rọ̀ òǹkọ́ wa. ọlọ́run bá lè tọ́lá ní kíkà ní jáńdàkọ̀ lẹ́tí lórí mi ìbáàdì náà máa ń kà nàfẹ́ kí ya. ọlọ́run ní kíkà ní jáńdà àrìjẹ́ńdà tá à ń sọ yẹn. alẹ́ ibadina. ní orí mi ìbáàdì náà eré ìta jẹ lógún fún àwọn ẹrú wa ẹ̀wọ̀n náà wá sọ pé ìbáàdì náà wọ́n ní inú àwọn ẹrú wa tí a jẹ àlìjẹ́nà náà ló dúgbò wa ọ àyàn ṣé nìyẹn òun náà ni máa ń nǹka nàkẹ́ sí ẹgbẹ́jú ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá nu wọn yìí abẹ́rẹ́ ìgbà ọlọ́wọ́ bá lè fi ọlọ́wọ́ tó pààrọ̀ gbùdù àlìjẹ́nà o jẹ̀mọ́ tíkẹ́ẹ̀tì táàbì wọlé òun náà nìkẹ́ni àtakọ́ wa ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ẹgbẹ́jọ́ wá sí àwọn wọ́n ti àwọn pàtí kan àwọn òbí kan tí ọba ti ní páàsì lọ́wọ́ lè wọlé àwọn jẹ jálà wọn ti lọ́dún kan ọ̀rọ̀ tí mo ń sọ yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bíi bẹ́ẹ̀ bíi eighty nine àti bíi ninety ta náà lọ̀rọ̀ tí ń sọ yìí bẹ́ẹ̀ bíi eighty nine sí ninety nine a ń pe àwọn kan ní àrùn. Èkó ní ń gbé àmọ́ máa lọ́rin wọ́n wá ń ṣe ìyàwó ń sáwọn lọ́lé ọkọ lọ́dún náà ní sílọ̀n lọ́dún náà lọ́hùn. Àwa náà wá láàlú. Àwọn èèyàn wa kò gánà wọ́n sá gbọ́ pé àwọn èèyàn ńlá ńlá ń bọ̀ wá bẹ̀ fún náà lọ láwọn tẹ̀ lọ́mọ àwọn èèyàn ńlá ńlá. Tọ́lá lọ́dún sì ń sọ yìí bàrísà wá, tàbí adé wá, náà àwọn olóòjọ́ pè wá bẹ̀ ìjọ náà. ẹnìkan nù wá rẹ̀ pé òun wá rí orí páàkì irọ́ kan bẹ̀. wọ́n wá kó wo àti inú mọ́tò mi ìgbà náà kálọ̀. nígbà tá a fi ẹnu géètì kí àwọn sójà tí a fi ń ṣe àgàdì fún wa lójú wá kọ́ ọ̀dà ọ̀hún. níjọ́ lọ́wọ́. but later padà wọlé o àmọ́ pẹ̀lú wàhálà àti púpọ̀ náà padà ní ká rí irú àwọn ti tọ́jú tó wà lẹ́nu ọ̀nà kan mọ̀. ẹ lè wọlé bẹ́ẹ̀ sì wọlé èyí òun yàtọ̀ sí àlìjẹ́nà ìtọ́nù fi yàtọ̀ ní wípé security sáyé ní gbaya bíráìbù security ti àlìjẹ́nà gba bíráìbù ọlọ́sìn láyà àtúnà ńlọ àmà àmàrọ̀ àyàfà àdúnyà máa yí mọ̀ mi ọlọ́sìn jámọ̀ bẹ́ẹ̀ àwọn yẹn sì ní kọ̀ọ̀kan náà ẹ máa ṣe báyìí ń ṣe lọ bẹ́ẹ̀ náà ni ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá ní ìjọba ayé lòun ló pé ìjọba wa sọ yẹn kí wọn lọ <laughs> sí báyìí níbo síyàn lálìjẹ náà o jọmọ ẹjẹ àṣàlìjẹ náà kalẹ̀ o kò sí ọ̀nà ọ̀nìfọ́nà burú kan o láti táàbì wọlé náà ní sákò wa o ọlọ́run ní máa ń sáà nàkà kí láti wájú olùbẹ̀rẹ̀ ọlọ́run kò ní ọ̀rọ̀ àlìjẹ náà wọ̀. náà bá àdìsọ láwa ni wà máa ẹ̀ka náà sàmì ńlá bí amúrẹ́rọ̀ bí ọ̀ Ìbírò ni àwa ní máa sọ kalẹ̀ bá bá ẹnìkan àbí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba làwọ máa bẹ́ẹ̀ náà ìdí iná. Ọba tó ní tí bẹ́ wájú wa, wa máa kọlífà náà àti tí bẹ lẹ́yìn wa, wa máa bẹ́ẹ̀ náà gàálí àti tí bẹ láàrin méjèèjì. Wa máa kà á náà sí ìyá ọba yìí sì jọba ti gbàgbé àgbè kan. Àwa làá máa gbàgbé ọjọ́ bọ̀ sí ìkànnì. Bó o dáadáa kò kó o sì ṣàìdá náà gbàgbé nípa àlọ́jọ́ pé gájìnà ṣàìdá bàbá ìṣàìdá àti ṣáìdá bá tó máa forí jì kó kọ́ gbàgbé ẹ̀ o gbàgbé ẹ̀ o tọ́wọ́ sì ní kọ́ gbàgbé ìtumọ̀ rẹ ni pé ọ bẹ̀rẹ̀ kan ni o ìtumọ̀ rẹ ni ẹ o nàtíyà àwọn mákàrà nàtíyà kọ́ gbàgbé ìtumọ̀ rẹ ni pé sọ̀rọ̀ kó o sì kéré lẹ́ẹ̀kan ọ̀ṣẹ̀ yàrá kọ́ tọ́ra forí jì lóòótọ́ ó ṣe dáadáa náà ọ̀ torí ìdí eléyìí wọ́n ní rọ́bùtà máa wá sí wà lọ́rọ̀ ọ̀pọ̀tẹ́ ẹ̀kọ́ lọ́dá tó máa sílẹ̀ ọmọ àbẹ̀yìnà ọmọ láàrin méjèèjì máa bójú wò ní ẹ̀sìn wọ́n sọ bẹ̀rẹ̀ ní ìgbà àdáti lẹ́sì lámùmọ́ra ní ìjọsìn rẹ̀ kálíkà àlámùlẹ̀ wọn ẹni ìyá ìgbẹ́ lẹ́yìn tí ẹ̀kọ́ بينا لا تقولني أبلا أقولك تفقهنا كلام كله نفاق إذا لا فين سنوا كائنا تجمعنا الكيامة صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته